hello good afternoon Koiki Media bring your work closer to your doorstep uh, Shasha, la wà ni ní Ìbàdàn oníròyìn ni mí oníròyìn ni mí sà. ní Shasha. ibi la wà ní ṣáṣá níbi tí àwọn haúsá tí wọ́n ti ń bá àwọn yorùbá wa jà Koiki Media bring your work closer to your doorstep ẹ má bínú pé a broadcast lẹ́ẹ̀kan. Um, ohun ni òye ohun àmọ́ gbogbo ẹ̀ náà ni a ti sọ pátápátá báyìí bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá náà ti wà bíbá wọ́n ní àwọn haúsá ló ń yìnbọn yẹn o gbogbo bí ẹ ti ń gbọ́ ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa ṣe ẹ̀ Matthew ẹ̀yin tẹ́ bá wo broadcast ẹ máa ṣe ẹ̀ Koiki Media bringing the work closer to your doorstep wọ́n ti sun oríṣiríṣi ilé iná ní bíbá ní àárọ̀ yìí ọ̀kọ̀dẹ̀ yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ní inú ìlú wa I am live already. Ẹ wọ́n ti live right now. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú wa. Bẹ́ẹ̀ni, thank you very much. Thank you for watching. Ṣáṣá ni a wà báyìí ibi tí àwọn Haúsá tí wọ́n ti ń bá àwọn ọmọ Yorùbá wa tí wọ́n ti ń bá wọn jà. Hmm, àwọn sójà náà wà níbí báyìí ẹni wọ́n pa àwọn èèyàn kẹ̀. àwọn Yorùbá wa gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ wọ́n ní wọ́n ti pa àwọn pé wọ́n ti pa àwọn Yorùbá wa gan wọ́n ti fún ilé. ẹ fi láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ má take face rẹ̀ ẹ fi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ máa kí ni orúkọ yín bàbá wa. Oyètúndé ló ń sọ̀rọ̀ ǹjẹ́ ẹ lè sọ pàtó tí ó ṣẹlẹ̀ ní bíbá ní àárọ̀ yìí. ṣe rí àwọn haúsá yẹn àti aláàrán ti bẹ̀rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa náà ti bẹ̀rẹ̀ sí ń lé wọn kúrò nílé. ètò sọ yẹn kẹ sọ fún wọn wọn kọ padà náà ẹ sọ fún ẹ jẹ kó yé wọn. náà ya ya wa sọ fún wọn. ẹ sọ kó yé wọn. wa sọ fún wọn. mi mi fẹ́ kí fèsì yín jáde. wa sọ̀rọ̀ ya ẹ big boss ṣé mo lè. ẹ sọ̀rọ̀ báyìí ẹ sọ̀rọ̀ báyìí. mo ń gbọ́ yín sà. ní ilé wa bá wa gẹ́gẹ́ bí ilẹ̀ Odùduwà káwọn kan lẹ́yìn tẹ̀wọ́ alátàwé wa kẹ́lẹ́ àfẹ́ máa ṣí ìtura lánàá ní tó kọ́sùwọ́ yìí gangan nìyẹn o ààrẹ Haúsá kan ó ń gbé tòmátò lọ ó dẹ̀ da tòmátò yẹn nù ó wá kó tòmátò yẹn kò kó tán ìyá yẹn sọ fún yẹn sọ pé wáyé tó kó tòmátò ìtàn ìyókù wọn àrùn lẹ́lẹ̀ ó fẹ́ máa na Haúsá yẹn fẹ́ máa na gé olóyún yẹn ẹ̀gbọ́n kan wá dé pa ah, wáyé tí ó fẹ́ máa na olóyún bó ṣe ti ẹ̀gbọ́n yẹn nìyẹn ẹ̀gbọ́n yẹn ti kú wáyé o ó ti ẹ̀gbọ́n yẹn ó ti ẹ̀gbọ́n yẹn ó gbà ní nǹkan ẹ̀gbọ́n yẹn sà kúṣà èyí tó kọ̀sọ̀ àgọ́ nìyẹn o ó gbọ́mọ ìbáyìí ní nǹkan tẹ̀ ti kú àì. Ah. ǹjẹ́ ń gbọ́ gbogbo tí wọ́n. àwọn yẹn ti kú tó ti pọ̀ ẹ ó gbọ́ bá ṣe súnlé. tó ń ṣẹlẹ̀ nínú ọjà wa ń báyìí nídìí òfìsí ní ti ṣáṣá area tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn haúsá wọ́n ń dààmú yorùbá too much wọ́n ti ń cheat wa níbí báyìí wọ́n ti ń cheat wa kí ló ṣẹlẹ̀ ní pé wọ́n á máa súnlé tí wàhálà bá ti ṣẹlẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa súnlé wọ́n á máa sún gbogbo ẹ̀ wọ́n á máa sún gbogbo ẹ̀ ṣé ní ilẹ̀ Yorùbá lọ ti ń sún lọ ti ń ṣùgbọ́n ẹ̀ fámìlì wa wà ń bí ìyàwó wà ń bí ọmọ wà ń bí báyìí. mo fẹ́ bèrè ǹjẹ́ òní ni irú nínú ọjà yìí ní gbogbo àdúgbò wa yìí kò ṣẹ̀ máa ṣẹlẹ̀ tọ́wọ́n máa pa Yorùbá kò ń ṣẹlẹ̀ kìíní kò ń ṣẹlẹ̀ kejì kò ń ṣẹlẹ̀ kẹta kíkọ kékeré má ti ṣẹlẹ̀ yorùbá ò ní àṣẹ kankan kò ní nǹkan kan láti sọ nínú ìlú wọn mọ́ nínú ìlú wọn mọ́ hmm. tó jẹ́ pé haúsá ló wá ń pàṣẹ fún wa nínú ìlú wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. èèyàn kan béèrè ní bíbá wípé ṣé àwọn haúsá ni àbáwọn fúlàní. haúsá haúsá haúsá nìjẹ́. Hausa Niger gbogbo wọn ti papọ̀ kò sí yóò bá kankan nínú ọjọ́ ṣé àwọn ilé tó wà bẹ́ẹ̀ ṣé Hausa ló ń sun gbogbo ẹ̀ ilé Yorùbá ló ń sun ilé Yorùbá sì ni Hausa ló ń sun gbogbo ẹ̀ ẹbí ẹ ti ṣe rí àwọn eruku tó ń jáde ilé Yorùbá ló ń sun o gbogbo ìfẹ́ lè lọ sí gbogbo àárín yẹn gbogbo àárín yẹn. ilé yorùbá ló ń sun kò sí yorùbá kankan tó tó bẹ́ẹ̀ lọ́sùn. wọ́n ní kọmíṣánná pólísì náà wà ní àgbà níbí báyìí. bí ẹ ti ṣe rí i wọ́n ti sun àwọn ọ̀kadà ènìyàn náà bí báyìí bí ẹ ti ṣe rí i pé àdúgbò gbogbo àdúgbò ló ti dàrú. wọ́n ti lọ ọ́dà àwọn èèyàn wá láti ta o. ìyẹn àwọn haúsá. bẹ́ẹ̀ni. wọ́n ní àwọn haúsá ti lọ. wọ́n ní àwọn haúsá wọ́n ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti wá bá àwọn ọmọ yorùbá jà eléyìí ni láti fi hàn wípé eléyìí kì í ṣe wọ́n ti lọ ọ́dà àwọn ènìyàn wá. káàkiri táwọn ti ń wọlé sínú ọjà wọ́n náà máa sun gbogbo ṣáṣákílẹ̀ tó mọ ni. gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ àwọn èèyàn wa wọ́n ní àwọn haúsá ti lọ pe àwọn ẹgbẹ́ wọn wá láti sun ilé ní gbogbo ibi ìbáyìí tí ẹ ti rí pé ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ lásán àwọn ènìyàn yìí wọ́n fẹ́ bá wa jà wọ́n fẹ́ pin wá lẹ́mìí nínú ìlú wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ once again Koiki Media bring the work closer to your doorstep ǹjẹ́ ti gbọ́n tó sọ báyẹn èèyàn kan ní twenty twenty three kò sí bò èèyàn èèyàn kan ní pé ṣẹ́ṣẹ́ ní gbogbo gbọ́n tó ń ṣẹlẹ̀. gbogbo àwọn tó wá síbi yìí bàrọ̀ kẹ̀ fẹ́ àwọn anybody ni wọ́n ti ń jó lọ́wọ́ ti ń jó gbogbo ẹ̀ wọ́n ti ń jó gbogbo olówó ń jó gbogbo àwọn ọ̀sẹ̀ yẹn kan rárá ṣẹ́ẹ̀sì yẹ kó rí bẹ́ẹ̀ akẹ̀ǹgbẹ́ nù ìlú akẹ̀ǹgbẹ́ ni wọ́n ti fẹ́ para wọn nù ọjà kò sí bá fẹ́ ṣe gbogbo ìgbà asáfẹ́mi ara wa ni. ìtẹ́ sọ fún mi ni pé wọ́n ti pa àwọn ọmọ Yorùbá gan-an. gbogbo wọn ti pọ̀ nù ọjà tí wọ́n ti ń jà gidi nù ọjà ní ìsọ̀rọ̀ ilé ìwọ̀ ọ̀kẹ́ yẹn ṣe rí i pé gbogbo ẹ̀ àríyàn rí owó tí sun gbogbo lè lọ so kò sí security kankan ní ìlú yìí o kí wọ́n gbà wá o kíjọba ó gbà wá o. ẹjọ kí ló ṣe màmá ìdí wọn sunkún. wọ́n ti jó ṣọ́ọ̀bù ẹ̀ náà ibi tí ti ń jẹ wọ́n ti jó. ẹ ti rí màmá wa tó ń sunkún yìí wọ́n ti jó ṣọ́ọ̀bù wọn wọ́n ti jó ṣọ́ọ̀bù ẹ̀. tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti rí gbogbo ẹ̀ bí èrò ṣe pọ̀ kedere once again Koiki Media bring the world closer to your doorstep. inú ọjà kẹkọọ ò ṣe é wọ̀ mọ́ àwọn Yorùbá wa ní inú ọjà ò ṣe é wọ̀ mọ́ àsìkò àsìkò tó yẹ kí àwa ọmọ Yorùbá ká dìde ẹ̀tọ́ wa ni láti jà fún ẹ̀tọ́ wa ẹ jẹ́ kí a dìde ẹ bí wọ́n ṣe ń sun àwọn ilé àwọn èèyàn wa nínú ilẹ̀ wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ inú ilé. Awúsá máa ráre ni o ǹjẹ́ ẹ lè fún wa ní chance àti báwọn tó wà ń bẹ̀rẹ̀ báwọn já súnmọ́ bẹ̀ yẹn. yẹ ti ṣe rí i. gbogbo ibi báyìí ni wọ́n ti sun ní iná ẹ̀rí tí eruku pọ̀ káàkiri èèyàn kan ní pé ibo ni àwọn OPC wà. Hmm àti àgbẹ̀kọ̀yà. gbogbo ẹ̀ ní ẹ̀ ń rí wọ́n ti sun gbogbo àdúgbò káàkiri àdúgbò ṣáṣá ni a wà ń bíbà ní Ìbàdàn Koiki Media bring the world closer to your doorstep. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ state fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá lókè òkun Ọ̀yọ́ state Ìbàdàn ní ṣáṣá wà ọjà ṣáṣá ọjà tí wọ́n ti ń ta àwọn nǹkan èlò ọjà tí ó gbajúmọ̀ ní Ọ̀yọ́ state ní ibí báyìí bí ẹ ti ṣe rí i wọ́n ti sọ àwọn èèyàn bí ẹni tí ò ní ilé lórí mọ́ gẹ́gẹ́ bí irú ìjà tó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní àná ní àmọ́ eléyìí náà ó jù bẹ́ẹ̀ lọ torí àwọn èèyàn tí wọ́n kọ pé wọ́n ti pa ní ibí báyìí lónìí kì í ṣe kékeré ẹ̀ ń rí gbogbo ẹ̀ báyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí pé àwọn ènìyàn yìí ti. Hmm? ẹ ti rí pé kì í ṣe ṣeré-ṣeré rárá. òun náà ni ẹ̀ ń rí yìí. ẹ bá bọ̀ ẹ̀yin náà wà nínú bá sí ní olúwa mi. padà sẹ́yìn. Because I phone always.